أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آه، فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وترد إليه إن استطعت إليه السبيلا قال صدقت فعجبنا له يسألني ويصدقه بسم الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه أدخلني أدعو الله الله أتي أبقى akọrọ ìkí àti ìjẹfún àná bọ Muhammad sallallahu alaihi wasallam tí Ọlọ́run bá tó fẹ́ tí ó gbé àti àwọn ará rẹ̀ tí àwọn jọ rẹ̀ àti gbogbo yìí ó tó wá jọ fẹ́ tó fi jẹ gbòòjò kọlọn jẹ àjọ nínú wọn. nínú hadith Jibril sábà lọ tọjú àdìsẹ lẹsìn nínú arba'ina nawawiyya ó sọ yìí pé ẹni tó wá ṣe ìbéèrè ti ṣe Jibril ó béèrè lọ́wọ́ anabi wa sallallahu alaihi wasallam yìí pé àbírí tí àìsàn sàlàyé sọ́pọ̀ lórí ẹ̀ òun náà ní pé òṣìṣẹ́ ọlọ́sọ̀ sọ́lá sọ pé al-Islam an tashhada allā ilāha illallāh ìtújẹ́ islam ní kò gbà pé kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi ọlọ́run wa anna muhammadan rasulullah àti pé àníbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni àìsítọ́ka sí síwájú wípé ẹ̀yìn yóò tó wá ní òun wà lórí ẹ̀sìn àníbọ̀ sallallahu alayhi wa sallam tí bá sin nǹkan mìíràn ọlọ́run tuntun sẹ́bọ̀ kẹ́ẹ̀tì mọ̀ pé ọkàn ń bá mùsùlùmí jó kọ́ ni kì í ṣe mùsùlùmí rárá torí ìkòrí tá a nínú sọlọ́lá àlè ọ̀sọ́lá tó mú wáṣọ́lé ayé òun náà ní kó káwọn ọ̀sìn ọlọ́run lóò nìkan ṣoṣo láì ní bá ń sin nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run gbogbo wàhálà torí ó ṣe lórí ẹ̀sìn gbogbo ó ti di wàhálà lásán tí ò lérè kankan torí lẹ́yìn ìgbà náà lòtí ọlọ́run sọ̀rọ̀ lọ àríwọ̀ sáà sọ yìí pé wọ́n ti fi mú sọ̀lá kó o sì máa gbẹ̀rún tó dúró àtàlàyé tọ́pọ̀ lórí ìrun ikú kéèyàn máa tẹ̀m̀pẹ̀lẹ̀ mọ́ ọmọ kì í ní ìtẹ̀sí bí ó ti wá látọ̀dọ̀ ànábi wa sọ̀rọ̀ lọ àríwọ̀ sọ̀lá òun náà ní túmọ̀ sí pé èèyàn gbé ìrun dúró wọ́n tún fi zàkà kó o sì máa yọ zàkà àtàlàyé tọ́pọ̀ lórí eléyìí náà ní tí mo wá kẹ́yìn lórí wípé zàkà ọjọ́ túláàsì láti máa yọ tó ní ìdún sẹ̀mí fún ẹni tí ọlọ́ọ̀bá bá ti ọ̀rọ̀ fún àṣìṣọ́ tí jẹ́ nìkọ́ọ̀bù àṣìṣàlàyé bí ẹ ti nìkọ́ọ̀bù tó ní ìgbà tí a sọ̀rọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ náà nírú àwọn èèyàn tá a fún un náà ni àwọn àwọn tí wọ́n ní kò tó wọn tí wọ́n ní bùkátà tó a gbọ́dọ̀ máa ṣàkíyèsí eléyìí lẹ́yìn ìgbà náà so ní ètò tó ń súnmọ́ wa díẹ̀ díẹ̀ báyìí kọ́lọ̀n tí o ṣe ní ìrọ̀rùn fún wa òjò ọba wa láyé kó jọba wa láyé kó ṣe gbígba rẹ̀ nírọ̀rùn gbogbo ń sáà fi gbà á kọ́lọ̀n kó ṣe rọ̀rùn fún wa bí ìlú ṣe lé kókókó yìí tó lè mọ́ kálukú kọ́lọ̀n kọ́ bá wa dẹ̀ ẹ́ síwájú kí Ramadan tó dé kọ́lọ̀n kọ́ bá wa dẹ̀ nínú Ramadan kọ́lọ̀n kọ́ bá wa dẹ̀ ní ẹ̀yìn Ramadan kọ́lọ̀n bá wa bu títí sí ń tọ́ wa ọlá tó tóbi rẹ̀ ọlá àánú rẹ̀ sọ Ramadan ó ti ń súnmọ́ wa so a sì gbọ́dọ̀ mọ̀ pé ojúṣe ni láti rí pé kí mùsùlùmí kọ́ máa gbà wẹ̀ àfi ẹni tó bá fi pé ìnira lọ́fàá tí òfin lè gbà àbí ẹni tí sẹ́rí ayọ̀ǹda fún ibi tó wà lórí ìrìn àjò tó bá wù ú lè fà wẹ́lẹ̀ kí ọmọ gbà á ní àsìkò míì ìgbà tí wọ́n bá ti kéde ẹ̀ fún wa ó so kí ọlọ́run bá kó bẹ́ẹ̀ náà ni òtí ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé wọ́n sọ fún ìjà lẹ́bẹ̀ẹ́ ta ilé kàtó àtàyè lẹ́yìn sabila kó sì jẹ́ pé ọ lọ sílé olúwa nígbà yóò sọ bá ti láti lọ so ilé olúwa yẹn náà láti ní àlùkáàbà kéèyàn lọ síbẹ̀ lọ sin ọlọ́run kó sin ọlọ́run ní mọ́tà kó sin ọlọ́run ní mínà kó sin ọlọ́run ní ní àwọn àsìkò Islam tó ti bù kalẹ̀ àti ní ọ̀nà tí a máa ń gbà pé ànábì wa sallallahu alaihi hajj ẹ̀yọ kan péré náà ló ṣe ń lé ayé kò ṣe méjì ẹlẹ́ẹ̀kejì òjòba láyé tó fi lọ sọ́dọ̀ ọlọ́run múra rẹ̀ mẹ́rin ni ìkẹrin gan ó ṣe é pọ̀ máa jù tó ṣe ni ló fi jẹ́ mẹ́rin bẹ́ẹ̀ náà sì ni ó máa àkọ́kọ́ tó fẹ́ ṣe ìkẹta àti kẹrin nìkan náà ní oríṣi sallallahu alaihi wasallam ṣùgbọ́n ọlọ́run bá ti fi òǹdè sí wípé ẹ̀yìn yóò sọ bá lágbára òun náà ní kọkọrí ọ̀nà ìlágbára ọmọ abẹ́ǹbi owó àti téèyàn ogun téèyàn ó mogun lọ tí ọba ti ti ewu lójú ọ̀nà tí ò sẹ́ni kan ti ń dáyàn lọ́nà tó tí ọlọ́run ti gbé ìrọ̀rùn fún yàn túláàsì ní kéèyàn lọ inú àdìsí kan níbi ọ̀sọ́rọ̀ ẹ̀yìn yòówù tó ọlọ́run bá ti ṣe ìrọ̀rùn láti lọ sí hajj kọ́yà tètè lọ torí kò mọ tí ó tún ṣẹlẹ̀ tó lẹ́yìn ìgbà tí ọlọ́run ti rọ̀rùn fún so ó ṣeé ṣe irú ìrọ̀rùn tó ọlọ́run ti fún kọ́mọ́ sí mọ́ owó lè mọ́ sí mọ́ owó lè wà kálàáfíà ọmọ sòwò láti lọ ẹ̀ńtọ́lọ́run bá ti lè ṣe nírọ̀rùn fún kọ́mọ́ falẹ̀ rárá kó tètè lọ torí ẹni àwọn onímọ̀ fẹ́ pé alhajju ala al-fawt am ala at-tarafi àjùtá àwọn àti ìṣe dandan túláàsì lójú ẹsẹ tí ẹ̀ bá ti lágbára ni àbí èyàn ti lè lọ lára tó ibi tí kàn sí náà ni wípé àjì èsì tí èyàn lè lọ lára rárá bó ṣe jẹ́ pé èyàn lọ ìrún rẹ̀ bá ti bẹ́ẹ̀ náà bá ti tó bá ti gbọ́dọ̀ lọ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi ọ̀dọ̀ ara wa la fi ń sọ ìlú ètò májẹ̀mú lọ́dọ̀ ọ̀tọ́lọ́n tó ètò jẹ́ májẹ̀mú lọ́dọ̀ ọ̀tọ́lọ́n òun náà ni eh, walillahi ala nnasi hijjul bayti man istata'a ilayhi sabila tó istita'a ìní agbára ìní ìkápá láti lọ òun náà ni májẹ̀mú tí ọlọ́run bá gbé kalẹ̀ fún wa tó tí ọlọ́run bá kọ́ máa ti ń rọrùn fún wa láti lọ àwọn tí wọ́n bá ti lọ kọ́ lọ́run kọ́ gbà á ní ìbádà fún wa àwọn tí wọ́n ń jẹran rẹ̀ kọ́nà kó fi rọrùn bẹ́ẹ̀ náà gbogbo ẹni lọ tó ń jẹran rẹ̀ kọ́nà kó fi rọrùn so hajj jẹ́ ní tó ṣe pàtàkì inú tẹ̀mí òun náà ni ẹ máa fi ń fọ ẹ̀kẹ́ mọ́ ànábi wa sallallahu alaihi wa sallam sọ ní hadith tó fẹsẹ̀ ní Bukhari àtàwọn míì wípé ẹ yòówù tó bá ti hajj mọ̀nì hajj falam yarfus walam yafsus raja'a ka yawma waladatu ummuh ẹ yòówù tó bá ti hajj tó ṣe pé kò sí ìbàjẹ́ ńbẹ yọ padà bí ìgbà tó pé ọmọ tuntun níjọ́ sí ìyá rẹ̀ bí bẹ́ẹ̀ ni ó ṣe rí ìyẹn pé gbogbo rágbáragbá rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ ránranran rádaràda tí ẹ̀ ti ń bá bọ nínú ìṣẹ̀mí tẹ́lẹ̀ ọlọ́run bá sọ tuntun wọn pa ìmú ó tún ti ìgbésí tuntun pẹ̀lú ti sọ ní pé olúwa tí máa ń èyí tó bá ti ṣe méje kọyọ náà fílà ó tó tó méje mí ṣe iye tó bá lè ṣe ó lè fi mẹ́ńlá àbí mọ́kànlélógún tó bá ti kó yẹn náà fílà èyí kọ́lọ̀ tó fi rọrùn fún wa bẹ́ẹ̀ náà ni dídúró ní àràbà tí ọlọ́run bá wọn fi ṣe yi. láàrin àwọn màláìkà ìjọ àràbà wípé àwọn èèyàn wọ̀nyí torí ìta ni wọ́n fi péjọ bí wọ́n pọ̀ tó yìí wọ́n ní ọlọ́run bọ́ wa sọ fún wa mọ̀láìkà yìí pé ẹ bá ń sọ fún wa pé mi ọlọ́run ti sàmójúkò fún wa anabi wa sallallahu alayhi wa sallam sọ pé alhajjul mabrur la jaza la jaza alahu illa aljanna so anabi wa sallallahu alayhi wa sallam sọ pé hajj téèyàn bá ṣe tó ṣe dáadáa kò sí ẹ̀sẹ̀ kẹsẹ̀ tí ó gbàmbẹ̀ ju àjẹ́nà lọ àjẹ́nà ọlọ́run bá ti garanti ẹ̀fẹ̀ ń bá ti hajj dáadáa. ájì dáadáa làwọn àfa wa sọ̀rọ̀ dé òun náà ní ájì téèyàn ṣe tọ́sọ̀ gbogbo orígun rẹ̀ tọ́sọ̀ gbogbo àwọn ọ̀ràn yẹn rẹ̀ tọ́sọ̀ ìfisí ànábi sallallahu alaihi wasallam tí máa fi ṣe tó fi ṣe ájì tọ́sọ̀ àti sọ bó ṣe ẹ̀kọ́ sọ tó kò sí ẹ̀sán kẹkẹ tọ́lọ́ sọ fún pé kò fi lọ tó kọ́lọ̀ kò fi kójá ṣùgbọ́n ni kéèyàn tó lọ sí ájì kọjá pé owó halal owó owó tọ́tọ́ kìí sọ haram kìí olowo owó olówó àwọn tí ń kó owó wá jẹ tí ń lọ sí ájì tí ń rán èèyàn ní ájì ẹlòmíì lè rán èèyàn táàsì kìí sàtọ́dún bọ́ọ̀sì ẹ̀yọ kan yín tí gbogbo ẹni tó wọn fẹ́ pàtà wọn ló ó sì kó owó jẹ ní nàìjíríà ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ kan bẹ pé ipe ẹ̀yìn yóò haram o mú maka lọ fi hajj ńgbà tó n sọ pé labbaik Allahumma labbaik mo jẹ́ pé rẹ̀ ọlọ́run mo jẹ́ la labbaik wala sa'daik ọlọ́run ọba ò jẹ́ pé rẹ̀ òkèlè sórí rẹ̀ ibẹ̀ náà wọ́n ti máa dá padà fún kátó wá olówó haramu nìyẹn kátó wá fi ẹlẹ́bọ ó ti fi ó ti so nǹkan kọ́ kó tó fún lé tò tí a ti ń tí a àbí yóò ti di nǹkan máa sọ tó tí ó kó tó lọ wọn ni ọlọ jù mọnú ẹ wọn kọ lọ jù mọnú aṣọ rẹ àbó ti di nǹkan mọnú ẹrù ṣé ní fi ń hara káàkiri tọ́ntara rẹ jẹ ti anabi wa sallallahu alaihi wasallam sọ pé mọ̀nì alákatẹ ní mẹ́ta nǹkan kọ́ di aṣọ́ra ń bá tó nǹkan kọ́ nítorí kó lè jẹ́ ìsọfún irú ẹni bẹ́ẹ̀ ti tẹ̀bọ̀ mọ̀nì alákatẹ ní mẹ́ta nǹkan fọlá àtàmọ̀lá ẹ̀ ń yóò tó bá tó nǹkan kọ́ kó lè bá a jẹ́ ìtọ́ fún ọlọ́run ọba òní dérò rẹ̀ ọjọ́ ìtí ànábi wa sallallahu alaihi tó sọ nìyẹn tó ẹlòmíì tí ìjà ti ṣẹlẹ̀ láàrin wọn báyìí ó tún máa lé yóò dùn síra wọn nínú nínú lásìkò àjì bí ìgbà tí èèyàn mẹ́ni tọ́ lọ sí tọ́jẹ́ pé nǹkan lọ́ bá lọ ó tún lọ gbégbé fúgbé wálé torí pé haram bá ìbàjẹ́ bó ṣe jẹ́ yí pé àdìpèlé ẹ̀san ń bẹ lórí dáadáa téèyàn bá ṣe nílùú maka àti medina nù haram bẹ́ẹ̀ náà ni àdìpèlé ẹ̀ṣẹ̀ ìní ọmọ bẹ fẹ́ni tó bá ṣe ìbàjẹ́ ní ìlú maka àti ní ìlú medina anabi wa sallallahu alayhi wa sallam sọlọ hadith rẹ̀ ṣe alimadina tu haramu ma bayna a'irin wasaw man axdata fiha xadatan aw awa muxditan facalehi lacnatu llahi walmalaa'ikati wannaasi ajmaciin. láàyè kubalu lọ́hùn mí ni sọ́rọ̀fàn wọlé àdìlà òtí ọlọ́run sọlọ́lọ́ àdìlà sọ́rọ̀ sọ pé ìlú madina láti bí òkè ahir àti sawu haram ni ayé ni òkè ahir yẹn ọ ní ẹ̀yìn òkè jabal ofir òkè sawu òun wà ní tòsí ìgbà tí yẹn bá ń lọ sí miqat anabi wa sallallahu wa ó fi gbàdéke sí bẹ́ẹ̀ náà ni ìjọba àwọn náà ti fi ipe ibi tí haram ti bẹ̀rẹ̀ o ibi tó parí ní gbogbo ààyè tó yí kóra pátápátá ànábì sallallahu alaihi wasallam sọ pé ààyè ní ìlú Madina yìí bá ṣe ń tí kan ń kan bẹ abi àbí ó ń bàjẹ́ èèyàn kan ló fún léje pé kọ́ wá gbé ọ̀dọ̀ ọ̀hún kọ́ tàtọ̀ ọ̀dọ̀ ọ̀hún lọ ibi dandan ọlọ́run àwọn tí wọ́n mọ̀ pé ọlọ́run gbéwú ẹni báyìí jìnnà sí àánú rẹ̀ wọ́n jọ ráàánú rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tí wọ́n jẹ́ ní eré èpè tí wọ́n bá ń sẹ́ orí rẹ̀ ni wọ́n dálé tó bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run ọba anabi sallallahu alaihi wasallam kọ́rẹ́ adíbi ẹ̀pẹ́ láàyè tó bá lòlù wàlà àdìlà ntọ́ba ti tọ́ba ọ̀ràn yẹn tọ́jú àdìl ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ ntọ́ba ti náà o níbi tó ẹlòmíì ìbàjẹ́ ní ìtòlọ́ máa ṣe láti ìjọba lọ fi hajj ẹlòmíì ń bá ń bá so wọ́n pọ̀ nílé ife torí àwọn Saudi Arabia àwọn mòfin ọlọ́run wọn ò ní gbà kóbìnrin ọ wọlé àfi kó ní ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ àbí ẹni tó jẹ́ ilé ìwọ rẹ̀ nínú kọjú wọn àtọkọ rẹ̀ àbúwọn àti bàbá rẹ̀ àbúwọn àtàbúrò rẹ̀ àbẹ́gbọ̀n rẹ̀ lọ́kùnrin wọn ti wá so wọn pọ̀ Nàìjíríà lórí ìwé lásán tó tí wọn bá ti pè ọ pé lágbájá ìwọ ni wọn máa dáhùn yàwó lágbájá ọ òbí tá a bá tá a tún bá kíráìmù wa tá a tún bá dé lẹ́yìn ìgbà tí a ti ṣe kíráìmù kíráìmù oríṣiríṣi nílùú nàìjíríà a tún gbé lọ lùmí so wọ́n yìí ti mọ̀ wá mọ̀ nígbà tí plane bá dé tí èèyàn bíi fifty ọkùnrin bíi ọkùnrin bíi mẹ́rin márùn-ún tó wà ń bẹ̀ táwọn èèyàn yòókù bíi two fifty tí wọ́n jó bìnrin ah irú márùn-ún wo lè a gbé wáyé <laughs> èèyàn mẹ́rin péré lè ọkùnrin ó fi ajẹ́ tó lọ́wọ́ á ní gbogbo àwọn obìnrin tó tó báyìí ibi tí wọ́n bá ti ń jà mọ̀ sọ́run ó ti gbàgbé títí àwọn ètò tó ra àwọn bọ ní lórí ìwé ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ó ń dá wọn sí ìgbìmọ̀ jìnnà ìjọba bá dá wọn dúró sí airport wọn ní máràmù àwọn mẹ́rin nàìjíríà kan ń bọ̀ ní ìsìn ìjọba bá dá wọn dúró sí airport wọn ò ní wọnú ìlú wọn bá tún sẹ́ndì flight ní obìnrin ló tún kún bẹ́ẹ̀ kí ló dé ní nàìjíríà ti fẹ́ẹ́ múlá àwọn máràmù eléyìí wà <laughs> kí a bá ti wá tó wọn pọ̀ lórí ìwé báwọn wọn bá tún mọ̀ yẹra wọn lálẹ́ wọn yẹra wọn lálẹ́ lọ́wọ́ tún mọ̀ yẹra wọn lálẹ́ ìlẹ́yìí Ewu ewu ewu tí ọmọ káàró òjìye tó tún lọ forí gbé tó ẹ ń bá ti lọ sí hajj ó ti lọ fi ṣe ọlọ́run ó ti lọ lọ gbogbo ẹsẹ tí ń ṣe nù gbèsè ayé rẹ̀ lọ dànù torí pé àwọn àgbàlagbà ń ó ti dàgbà hajj tó kó lè pé àsìkò táwọn yóò ti fún tó so kí kálukú kọ́mọ̀ yìí pé ààyè ọ̀wọ̀ náà ni ààyè ibi tá à ń lọ yẹn kọ́mọ̀ tó lọ forí gbégbèkúgbè kọ́mọ̀ lọ forí gbé ẹ̀ṣẹ̀ kọ́lọ́hún kọ́ gbà á ní ìbáàdà fún wa tó ẹ́mbásì ti lọ àkọ́kọ́ tó bá lọ ní ọ̀ràn ẹ̀yà èyí tó bá kù lẹ́yìn rẹ̀ náfìlà ní í ṣe àkọ́kọ́ yẹn èèyàn gbọ́dọ̀ mójútó náfìlà ní èèyàn gbọ́dọ̀ mójútó kó lè ba àlàáfíà ṣùgbọ́n àkọ́kọ́ yẹn ó pàtàkì ju náfìlà lọ ṣùgbọ́n èèyàn ọba lágbára míì mọ́kànlẹ́sẹ̀ tí ó sì lágbára kọ lọ́mọ kọ lẹ́sẹ̀ ṣùgbọ́n tà kọ́kọ́ yẹn ìyẹn ó jẹ́ tó ṣe pàtàkì tó kọ́lọ́n kó mọ̀ tí ó rọrùn fún wa tó sì gbà á ní ìbáàdà fún wa. Ànábì wa sallallahu alaihi wa pé wọ́tà tó jà ilé olúwa yìí ẹ gbọ́dọ̀ jẹ́ pé ẹ ti lọ bẹ̀. ọlọ́run bá وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين الله bàtà yìí pé àkọ́kọ́ ilé tá a gbé kalẹ̀ fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà lè bákan lọ́lọ́run wá lò ní Qur'an ọ̀sọ̀ pé inna awwala bayti wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubarakan wa hudan lil-alamin ọlọ́run ní àkọ́kọ́ lẹ́tà gbé kalẹ̀ fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà lè ń tọ́wọ́ Mẹ́kà yẹn àwọn onímọ̀ tafsiri sọ pé ilé ni àkọ́kọ́ ilé náà sì ni ṣùgbọ́n tí ìtumọ̀ rẹ̀ ni pé kò sí ilé kankan lórí èpè rárá àyàfi Kàábà yẹn ni àkọ́kọ́ àbí ilé tí ń bẹ lórí èpẹ̀ ṣùgbọ́n kò sí ìsí ààyè kankan sí ẹnìkankan tí ń sin lọ́hùn tọ́jẹ́ lè tọ́ lọ́hùn tọ́jẹ́ mọ́sálásí àyàfi kàábà ni àkọ́kọ́ tó bẹ́ẹ̀ bí tí àwọn onímọ̀ sọ òun náà nígbà anábì fíìs iná ẹ̀ ni wọ́n sọ pé ẹni àkọ́kọ́ kọ́kọ́ kọ́ ilé yẹn àwọn míì sọ pé àwọn ni wọ́n wá tó lè bá jẹ́ àríkọ́sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn míì sọ pé alayhi òun náà lẹ́ni àkọ́kọ́ torí bí ọlọ́run bá sọ yìí pé wà ìdí yẹn fà ibrahim olùkọ́wá ìdàmínà lùbẹ́yìí wà ismail rọ́bànà tàkọ̀bàlì mílíọ̀nà ìnà tà ń tẹ̀sẹ̀mí ọ̀làdín wà nàbí sọlọ́lá àdìọ́sálàm rán wọn létí nígbà tí ibrahim ti ń gbé òkú kaaba ti ń gbé dìde tó ń gbé dìde wọn àtọmọ rẹ ismail tí wọn ń kọ tó làwọn kan sọ pé pẹ̀lú ìtọ́ka àkùrán yìí pé anabi ibrahim alayhi salatu wa salam òun náà ni ẹni tí ọkọ̀ọ̀kọ̀ gbé òkú lé ìtọ́kọ̀ gbé dìde tó àwọn tí ẹni àkọ́kọ́ ń fèsì gbé rárá òkúngbà tó kò wó lọ́sẹ̀sẹ̀ ń gbé dìde kìí ṣe wípé kò tí ì sí ń bẹ̀ tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ sì ni omi ti yanu kàába láwọn bí àsìkò márùn kan tọ́jẹ́ pé ó wó wọ́n tó tún kọ́ ni tó èyí tí wọ́n kọ́ kabẹ̀ lásìkò anabi wa sallallahu alayhi wa sallam níwọ̀n ba ẹnu aláàbítọ́mọ oná lọ́wọ́ à ń bẹ̀ títí di sìn wọ́n ti tún kọ́ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ọ̀wọ́ àyè ibi tí wọ́n kọ́ kí wọ́n fi orígun rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin sí lásìkò ànábì wọn sallallahu alaihi wasallam bó ṣe wà náà ló ṣe wà yìí títí dìsìn tó ìdí wọn fẹ́ ló ń bẹ ní wípé ńgbà tó wó lásìkò ànábì wọn sallallahu alaihi wasallam ńgbà tó tí ò sì tí ìdí òdì tẹ́ nígbà náà ṣùgbọ́n kálukú ti mọ̀ ní ẹni tí ó ṣe wípé ó ní ìbẹ̀rù ọlọ́run ọjọ́ ní ìfọkàntán tí èè sábòsí tí èè parọ́ ńgbà táwọn káfíìrì wa fẹ́ tún kọ́ torí wọ́n ti mọ̀ pé ilé ọlọ́run ni làákà yìí wọ́n kàn gba bòmíì lọ pẹ̀lú ẹbọ tí wọ́n ń ṣe ni wọ́n ti mọ̀ pé ilé ọlọ́run ní Ibrahim àti Ismail ọmọ rẹ̀ tí wọ́n lò sí Mẹ́kà wọ́n wá ṣe májẹ̀mú fúnra wọn yìí pé ilé ọlọ́run yìí afẹ́ tún kọ́ gbogbo ẹ̀ ń haramu ní bẹ lọ́dọ̀ rẹ̀ o ẹ̀dọ́ pé ní fi ń jẹun gbọ́dọ̀ mú owó o ẹ̀dọ́ pé ń jí fani ń tọ́yẹ́ kò sí nǹkan kan bẹ̀ kò gbọ́dọ̀ mú owó ń wá o tó wọ́n ṣe májẹ̀mú àwọn tí wọ́n ṣe kéṣe rí gangan wọ́n ṣe májẹ̀mú ìbáná bí wọ́n sọ̀rọ̀ lọ àlè ọ̀sán kò sí ìdòjúṣẹ́ ni wọ́n fi wá kọ nígbà tí wọ́n kọ wọn ò mú débi tí Ibrahim mú dé alẹ́ sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó gbígbà tí yẹn kọ́ nǹkan kalẹ̀ báyìí tó wá kú díẹ̀ báyìí ibi tí owó tí owó halali ti ń sàjọ ibi tó sán sí iná ní ibi tí tó lẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam làwọn kan nínú àwọn alágbára àgbáyé tí ó lọlá lórí ilẹ̀ islam lọ́wọ́ àwọn pé òun gbọ́dọ̀ wo kó wọ́n wá kọ́ níbi ibrahim kó ṣe kọ́ lọ́wọ́ àdéhùn sọ̀tà ìsọ̀ sàlàyé nínú àdìsí mi ó kú gbọ́nà apá bíi mẹ́ta tí wọn ò tí ì fi fún un fọyẹ kó sì wà lórí ti ibrahim alayhi sallam so anabi sallallahu alayhi wa sallam ti sọ kó tó kú láyé pé láwùlá ó sọ fún aisha radiyallahu anha ife lawla anna kawmati hadatanu ahdin bil islam lahadamtu alkaaba wala banaytu ala qawaid ibrahim tí ì bá ti pé àwọn èèyàn rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ gba islam ni ìbá wó kaaba yẹn ìbá wa kọ́ lórí bí ibrahim ti kọ́ gangan ibi tó mu dé ìbá mu dé yẹ anabi sallallahu alaihi wasallam ó fi ilẹ̀ bẹ́ẹ̀ torí pé tó ń bá fọ́ kàn ó ní ààyè ńlá lọ́kàn àwọn káfíìn àwọn káfíìn ti ṣẹ̀ṣẹ̀ gba islam ni ni amúlẹ̀ fọ́tẹ̀ wọ́n sẹ́ gba islam ni tó ń bá ní kó wọn fọ́ kàn wọ́n wọ́n reject dáwò ń jẹ́ra outrightly ni ìgbà à èyí sànàbí ọlọ́run tó lè fọ́ kílẹ̀ ọlọ́run ilé ọlọ́run tó ṣe pé ńgbà tí abúlé àti gan tó fẹ́ wo wọn ò tí ì wọ wọ́n dé mìíràn lọ́lọ́run fi ẹyẹ ránṣẹ́ sí wọn tọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ rẹ̀ ní alámúsọ̀rọ̀ pé fẹ́ ìfàfà àlàrọ̀ bùkà bí asfáàbìlì rí alámúyẹjẹ alìkéyìdá fún fi ìdàdìrí وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف معكوس ọlọ́run bá rán ẹyẹ tí kì í sọ òkú lù wọn tí gbogbo wọn sì ń kú bí ṣe ń sọ ọ́ lù wọn gbogbo ẹni tó bá ti bá ṣe ń kú tí wọ́n bá lọ tọ́ba àná ìgbà sáà ń bá lọ owó ká dàwó tó wá tún kọ́ àwọn káàfin yìí wọ́n tó padà sí kébè gbé ilé ìsànà bí ọlọ́mọ ilé ọlọ́run ní lọ́wọ́ àná ìgbà sáà wà fi ilẹ̀ rẹ̀ àjáàjù wá dé àjáàjù nínú Yusuf wá dé ọwọ́ alóhùn ó wò òun ó sì tún tún kọ́ tó ńgbà tó sọ fún Imam Malik Imam Malik ó fi ilẹ̀ bánà sọ̀tà àwọn ìdèbí ilẹ̀ ọ̀tọ̀ di ààyè tó ṣe pé gbogbo àwọn ẹ̀mbá ti jọba àbẹ̀ lágbára yọkàn máa tún owó ẹnìkan ó wo yóò lóun fẹ́ ṣe bí àní sọ̀tà àwọn ti kàlàyé ẹnìyàn yóò tó wo yóò tó sọ fún òun fẹ́ dá padà sí bánà ti dá sílẹ̀ kó tó lọ láyé tó orí ìfèsì báwọn káàfin ìfèsì láti jọ̀hún ibi tí wọ́n mú tí wọ́n fi yòókù lẹ̀ orí ẹ̀ náà lọ́wọ́ àti ibi ìsìn. ajẹ́ wípé ibi sọ́sẹ́kù tí wọ́n fi sìmẹ́ǹtì ráńdì ẹ̀ báyìí ìdájọ́ kàábà náà ni ó sì máa wà fún sálìkì àmọ́ ọlọ́run báyìí dé. inú kàábà sì rè àìwọnú ẹ̀ka la fẹ́ tì mọ̀ ọ̀ràn yẹn bẹ́ẹ̀ ìtàlẹ̀ yóò ti kí mọ̀ ọ̀ràn yẹn yóò wà fìdí kàábà ọlọ́run bá tó kọ́ dínà فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا ọlọ́run ní ká dojú kọ ọ́ ni tá a bá ti fẹ́ jí wọn ọ̀ràn yẹn a gbọ́dọ̀ jẹ́ kí ìta kàábà láwà láti dojú kọ. ṣùgbọ́n inú kàábà ó nílẹ̀ pé ànábi sallallahu alaihi wasallam náà sílà nù ẹ̀ ó ní wọn ó ti fóun wọ́n sì ti fóun ó láwọn ìran tó ṣe pé ọwọ́ wọn ni kọ́kọ́rọ́ kàábà máa wà ọwọ́ wọn náà ló ti wà títí dìtẹ̀ ànábì wa sallallahu alaihi wasallam ni wọ́n ti fún ó sì wọ́n sì tún fún ó sì yẹn náà sí làmẹ́ apá kan níbi jù péré lọ́yàn apá kan náà sàbí sọ pé mẹ́rin lọ́yàn sẹ́yìn pé ìdí funfun fún pọ̀ ní àsìkò fásitì ni ẹlòmíì rí náà rí ẹlòmíì rí náà rí ìyẹn lè yẹn náà sí làmẹ́ ààyè ni tọ́wọ́ sẹ́kù yẹn tí wọ́n fi pavement sí yẹn ìdájọ́ inú kàábà náà ni ó sì máa wà fún tí yẹn bá ráyè fóònù náà kọ̀ yẹn náà sí làmẹ́ ṣùgbọ́n kò gbọdọ̀ kí ìrun ọ̀ràn yẹn bẹ̀ tí ìrun ọ̀ràn yẹn bá tó téèyàn ti wà ń bẹ̀ túláàsì ní kọ́ jáde kọ́ jáde kó ń bẹ̀ kó sẹ̀ wàá fèsì kàába tó kọ́lọ̀ kó fi ń rọrùn fún wa láti lọ. àwọn ààyè oríṣiríṣi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́jú ààyè gbígbà àdúrà tí ànábì sallallahu alaihi wasallam tó sàlàyé fún wa. Ibrahim ojú ẹsẹ̀ ànábì Ibrahim alayhi salatu wa nígbà tó ń kọ́ káàbà lọ tó di wípé káàbà ti ga ju nǹkan náà lọ tó ó ní kọ́ mọ kọ́ mọ gbé òkúta fún òun tó àti àmọ̀ nígbà tó tún débi kan ó tún ní ìdí tó ti ga sí ọlọ́run wá pa òkúta láti ẹ̀kú kọ́ mọ gbéra ókè tó kí ànábì ìbọ̀rún àlejò àti ọ̀sálàm tó ti kọ́ káàbà débi tí ọ náà bá ń fẹ́ ojú ẹsẹ̀ rẹ̀ wá lápá ọ̀hàn lórí òkúta tó gbólé lórí òkúta. lọ́lọ́run náà fi rìfà sínú Qur'an yìí pé fíhì ayatun bayyinat ẹ̀ ń bá dé Kaaba yóò rí ohun àmì tó fojú hàn nípa ọlọ́run pé dájúdájú ọlọ́run ọba ọba tí ń bẹ ní ọba tuntun ni maqamu Ibrahim ààyè tí Ibrahim tó dúró sí ọwà ní ààyè ọwà níbẹ̀ kò tí ọba ara yìí dùn bẹ yòówù tó bá dúró sí inú haram pẹ̀lú ògbọ́ ọlọ́run ọlọ́run gba nábìlà rẹ̀ tó nítorí ìdì fún fún òtún máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni hajarul aswad hajarul aswad anabi wa sallallahu alayhi wa sallam sọ wípé hajarul aswad yẹn òkúta dúdú yẹn láti inú àjẹjẹn náà lọ́lọ́run ti fi ránṣẹ́ sílé ayé nígbà tó sì dé funfun báláwo ni ṣùgbọ́n ìṣe ẹbọ táwọn káàkiri ń ṣe ẹbọ náà lọ́sọ̀dì dúdú orí dúdú náà lọ́wọ́ àti dídòdò anabi wa sallallahu alayhi wa sallam ó fi àwọn rẹ̀ panlá láì wòye tí pé àwọn èèyàn ti ń panlá tẹ́lẹ̀ torí pẹ́lú mi ọmọ rẹ̀ pé ah ìdáhùn èèyàn kan ti ń tẹ kí èèyàn ti ń fa wọn lá àìmọye ń dọ́wà ní kọ́fíìsì tó lè kó ìfẹ́sìn bá wa tó tọ́lọ̀ òsìjọ́ kó ìfẹ́sìn bá wa tó tọ́lọ̀ ẹ tọ́lọ̀ ń bá fún láàyè tó fi dé díẹ̀ tó fi fẹnu kan tó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó anabi wa sallallahu alayhi wa sallam ó fẹnu ka umar radiyallahu anhu nígbà tó wá sí hajj lẹ́yìn ikú anabi wa sallallahu alayhi wa sallam so ó ń gbọ́ débi hajarul aswad ó sọ pé èrè hajarul aswad o ó lè sanfàní kan fún mi ò fi lè kó nira kan fún mi bá mi tí n bá fẹnu pọ́n ọlá ṣùgbọ́n wa sallallahu kọ́ fi ọwọ́ kọ́ fi ni so o ti na ọwọ́ ọwọ́ rẹ̀ lè débẹ̀ kó na ọwọ́ báyìí kó ṣe bisimilahi wallahu akbar kọ́ máa bá tàwáàfù rẹ̀ lọ ọlọ́run yóò gbà á ní ibada. so wọ́n ń pè ní mizab ẹ̀rí asọ̀rọ̀ lókè rẹ̀ tẹ́kọ̀ tó ju bárọ̀ ibẹ̀ yọ gbà sọ̀kalẹ̀ ààyè yẹn náà ààyè àdúrà yẹn tí yẹn bá gbogbo kìí ti pé gbogbo ara kaba lè yàn wà máa dì mọ́ àbí ni wọ́n máa fọwọ́ pa rárá o kéèyàn fọwọ́ pa hajar aswad kọfẹnu kan la àbí kọfọwọ́ kan la orígun kejì èèyàn ní èèyàn ní tẹ̀ǹkan kan bẹ̀ orígun kẹta èèyàn ní tẹ̀ǹkan kan bẹ̀ orígun kẹrin téèyàn ó fi wá síbi hajar aswad ní islam ẹni sẹ̀rí àsọ pé ká fọwọ́ kàn ẹnu kọ́ la á fi kàn á kàn fọwọ́ kàn báyìí so nínú ibada ni tí anabi wa sallallahu alayhi wa sallam tó ṣe tó láàrin ibẹ̀ tí èyí ó fi padà síbi hajjalo aswọ́ọ̀lù padà nítaàmì sọ̀tọ́lá máa ṣe tó sì kọ́ wa pé ká máa ṣe ona ni rọ́bànà àdìnà ti dúníyà hasanatan wàfíìlì àfìrọ́tì hasanatan wọ́kìnà àdábànà gbogbo àdúrà yòówù tó bá ń ṣe pa gbogbo yòówù tó bá ti dé àyè yẹn èyí tọ́jẹ́ ìkórí gbogbo àdúrà iná ní kéjọ máa ṣe ìkórí gbogbo àdúrà náà sì ní sábẹ́ sọ̀tọ́lá ń kọ́ wa yẹn ìfẹ́ rọ́bànà ìrẹ́ ọlọ́run wa. atina fi dunya hasana fún wọn lé ayé irú wo ni bóyá ni fi tó ilẹ̀ fọlọ́n fi hasana tán ìrì ọlọ́run ti dáadáa fún wa nílé ayé wa fil akhirati hasana tán tọ́ba di ọ̀run ti dáadáa fún wa náà wa qina o sì sọ wa kó o nù yà náà tó mọ̀ jẹ́ àwọ̀ náà torí pé àwọn èèyàn kan bẹ tí wọ́n kọ́kọ́ wọ náà wọ́n tó wà jẹ́ náà wọ́n jà torí ẹ̀ ló ń jẹ́ pé ìkórí àdúrà náà ni àdúrà yẹn tó òun náà ni yóò sì máa tẹnu mọ́ kódà ní òkè àràfá náà tó òun wà nù àdúrà téèyàn máa ṣe tó kọ́lọ̀ ń kó ṣe ní ìrọ̀rùn fún wa ó sì gbà á ní ìbádà fún wa ọ̀rọ̀ ń fa hajj ọ̀rọ̀ tó pọ̀ ni ṣùgbọ́n àkànní kí á mẹ́nuba díẹ̀ mẹ́ nígbà tá nàbí wa sallallahu alaihi wa sallam tó wá sọ̀rọ̀ hajj yìí pé ọgbọ́dọ̀ jẹ́ kí ọmọ ti hajj lọ sílé olúwa tó o bá ti lágbára kọ́ọ̀lù ẹ̀ tó wá sì béèrè yẹn wá sọ pé sọ̀dá òdodo ọ̀rọ̀ lọsọ yìí túmọ̀ sí pé òun náà ó ti jẹ́ nǹkan mọ̀ tẹ́lẹ̀ tó lẹ́yìn ìgbà náà ni Umar tọgbà àdìsí wa ọwọ́ sọ pé fa'ajibna lahu yas'aluhu tó ọjà wa lẹ́nu ipe òun náà ní ń bó ti ń ó sì ń sọ fún anabi pé òdodo ọ̀rọ̀ tó lẹ́yìn ọ̀rẹ́ yìí níparí àdìsí yẹn ni wọ́n wàá mọ̀ pé ni tòlẹ́yìn ìgbà náà ni ọ wá tún ṣe ìbéèrè mi wípé fa àkàbírí ni anil iman eré anabi sallallahu alayhi wa sallam fún mi nírò nípa iman ìgbàgbọ́ òdodo anabi sallallahu alayhi wa sallam wá ka orígun iman mẹ́fà bó ṣe wà nínú islam ìṣọ́lọ́n sàtàn sọ wípé an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'minu bil qadari khairihi wa sharrihi qala sadaqta. tò ó lé náà ní pé kó o nígbàgbọ́ sí ọlọ́run àkọ́kọ́ nìyẹn kó o nígbàgbọ́ sí àwọn màláíkà ẹlẹ́ẹ̀kejì nìyẹn kó o nígbàgbọ́ sí àwọn tírà ọlọ́run tó sọ̀kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nù kó o nígbàgbọ́ sí àwọn ànábì ọlọ́run rán ẹlẹ́ẹ̀kẹrin nù kó o nígbàgbọ́ sí ọjọ́ ọ̀kan ìyẹn ni pé àjíǹde wàtú mìíràn bẹ́ẹ̀ lọ kọ́dà kó o sì nígbàgbọ́ sí kádàrà àkọọ́lẹ̀ ọlọ́run tó ti délẹ̀ káyìrìhì wọ̀ṣàbìhì èyí tó dùn mọ́ kọ́ ọmọ kó ti wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run èyí tí ó dùn mọ́ kó ti mọ̀ fóun náà ti wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run orígun gbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà yẹn iná ni anabi lọ́kà sọ ọ̀nsẹ́rí padà sí orígun ìsìláàmù àkọ́kọ́ kánàbí sallallahu alaihi wasallam fẹ́ pé an tashhada alla ilaha illallah wa anna muhammadar rasulullah kọ́ ọgbà púpọ̀ sẹ́yìn kẹtọ́ lẹ́tọ̀ sí ìjọsìn àfi ọlọ́run àti èmi òjijì ọlọ́run ní lára ń tó ọlọ́run ànábì sallallahu alaihi wasallam tó mú wá nípa ìgbàgbọ́ múmi ní òdodo òun ni àwọn orígun mo ti sí lọ́bọ̀rọ̀ gidi ó sì tàn bẹ́ẹ̀ rárá o ìfọ̀síwẹ́wẹ́ ń bẹ lórí kọ̀ọ̀kan nínú Qur'an àti inú àdìsí Ànábì sallallahu alaihi wasallam kí ló ní gbàgbọ́ sí ń pa ọlọ́run fi mọ ẹ̀tọ́ rẹ fún tó fi jẹ́ pé wà lọ́kàn rẹ yọ wà lọ́kàn rẹ tí ó sì jẹ́ ìtọ́sọ́nà táyé àti tàlìkì àmọ̀ fún ọ Qur'an sọ ìfọ̀síwẹ́wẹ́ rẹ bẹ́ẹ̀ náà ni àwọn àwọn kọ̀rọ̀ lórí ẹ̀ kí wọ́n ti tíra lọ́tọ̀ odidi tíra ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá lójú tíra lórí ẹ̀ so ibẹ̀ yẹn láàdùn sí insha allah láti máa ba lọ ní ìgbà mi so kọ́lọ̀mù tí ó ṣe nírọ̀rùn fún wa ìwọ̀nba tí a wí kọ́lọ̀mù kọ́ gbà á ní ìbádà fún wa wọlé àti tẹ̀ wọlé àánú rẹ̀ سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك